والصلاة والسلام على سيدنا محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته لا تكون الله ìgbà tí wọ́n ṣe ní ìdíje ti alẹ́ ìlú ìlú ìní ìlàdá ọgbẹ́sẹ̀ ìgbẹ́lẹ́wọ̀n bá sọ̀rọ̀ náà tààlà ní ìlú fún wa ó gbà ń jọ ọ̀rọ̀kọ̀ ọ̀rọ̀ ìgbà lọ́lá ọ̀rọ̀ ìgbà tí a ṣe ní gbèsè àríwá. akọni là ń sọ̀rọ̀ ìgbà tí bẹ̀ fún wa nípa àbùsọ̀nà kí ìgbà tí bẹ̀ di ọmọ a mọ̀ tẹ̀síwájú lórí àlàyé tá ń bá lọ nítorí Bulugul Maram nígbà tí a ti dúró nípa nípa tẹ́ra ní láti sọ bí oṣù mẹ́jọ sẹ́yìn. ẹgbẹ́ ìgbà tí òun láti sọ̀rọ̀ àṣírí. gbàdá tó bẹ̀rẹ̀ kálíkọ̀ náà tẹ́lá ní ìlànà kọ́kọ́ kà fúnra wa ní. lórí ìdílé láì sàálà àpàdà sí orí tẹ́lá tẹ̀lẹ́dù mọ̀rọ̀ ìtajà lọ sí ṣẹ́rẹ́ sí kàwé ìṣẹ̀lẹ̀ àkàrà. ìtajà lè yóò tó ní ṣe pẹ̀lú kátàkárà mẹ́rin bá ń ṣàlàyé wọn. ibi tí a ti lè dúró òun náà ni báàbò ìyá ènìyàn wa ẹjọ́ bá fi máa ń yẹ ènìyàn sí ilẹ̀ tó ti kú nínú ìlà àtúnṣàyè báàbò ní ènìyàn tó fúnra wa. bákan kí náà ṣe síbẹ̀ báwọn pé ilẹ̀ yìí wà ní yìí ó ti di jọ aṣàlàyé nílẹ̀. a ti ti ka hadithi kan ní abẹ́rẹ́ àbò yìí báwọn ti sọ fún wa pé ní من أحيا أرض ميتا فهي له ìpínlẹ̀ yìí fásitì mọ̀ pé a lè ṣe ilẹ̀ àmọ́ mi ní ilẹ̀ tó jókòó bá àbẹ́ni kan bẹ̀ tí ò sí lákàtà ẹni kan ẹni tó bá yẹ ilẹ̀ yìí ó ti di tiẹ̀ ọ̀nà ọ̀la aṣàlàyé lábẹ́ àbíkú bá fi ní ilẹ̀ irun rẹ̀ sì fún mi ó kọ́lé fún mi ó fi dáko ní. oyin lẹ́nu àti àwọn ọ̀nà mẹ́ta lè fi rí. ibi tí a ti wá máa tẹ̀síwájú ní èmi ní ìṣẹ̀lẹ̀ láì fàálà ní àdéhùn Abdullahi bin Abbas رضي الله تعالى عنهما من أن الصعب بن جسامة الليثي رضي الله تعالى عنه الله بن عباس أم صعب أما جعفر بدون الليل أخبره قلوا لكم في أن النبي صلى الله عليه وآله وسلم قال ولا يجري لا حين إلا بالله وبرسوله kò sí ìmọ̀ nínú Islam tí wọ́n ń pè bẹ́ẹ̀ àìfàlàyé fún wa. àyà àti bá bá ti ń torí tọ́lọ́ bá ti ń torí iṣẹ́ rẹ̀. àdéhùn yìí àlèmọ́mù Bukhari wọ́n gbà wá nínú ọ̀sẹ̀ fún wọn. ó wọ́n á pè ní ìmọ̀ nínú ẹ̀sìn tí a lẹ́yìn lẹ́kọ̀ọ́ sí fàwọn amáyà ní ìsìnmọ́ nínú ìmọ̀wáṣú ní àyè ní a. Oni tí alìsìmọ́m adarí olórí aláṣẹ ilẹ̀ tó bá ẹ̀ fún ara tẹ̀ tó lè fún ara tẹ̀ ìmọ̀wáṣú ní àyè ní a fún àwọn ẹranko kan àwọn ẹran bá ń dàgbẹ́ tó ilẹ̀ yìí o èmi olórí mi nì èmi nìyí yẹlé ìfúnra mi fún àwọn ẹran tó ti gbàgbẹ́ lọ wàyé mi náà òun ni mú bá ọ̀nà mi náà rà àyùfẹ́ rà lọ́wọ́ bá mi yòókù náà rà àyùfẹ́ ẹran yóò gbọdọ̀ ṣe kéyìí kò gbọdọ̀ débẹ̀ sílẹ̀ yìí ti ìpìlẹ̀ nìkan ní pínlẹ̀ ṣe pé ní arúgbó wa sì ilẹ̀ tó ti fún kó wa bá bìí kan lẹ̀ kan náà lẹ̀ wọn ni kò dáa. إلا لله ولرسوله أي لا حكم لأحد يخص نفسه فيه يكون irú kaba ìtẹ̀sọ́ kẹ́mìkan kó lọ bá àwọn ibìkan lẹ̀ nínú ilẹ̀ kó mu fúnra ara tiẹ̀ ó lóun nìkan ní ti bá fi kí òun ọ̀daràn ọ̀dọ̀. fàyẹ̀ àfihàn ìmọ̀ ìṣúyàtà yóò máa kára jẹ ọ̀dọ̀ yóò yẹ nípa ìrìn náà yàtọ̀ sí àwọn èèyàn yòókù. nínú owó ọ̀sẹ̀ láì ọ̀dọ̀ ọ̀sẹ̀ àyàtọ̀ tó bá bẹ́ẹ̀ torí ìtọ́lọ́kù àtẹ̀tẹ̀ jíṣẹ́ ìlànà ìṣẹ́ lórí olùgbé pẹ̀lú tọ́lá ń tẹ̀líṣẹ́ gbàgbọ́ wọn ṣàlàyé ọ̀rọ̀ nínú àwọn àǹfààní tó wà ní àdéhùn àgbàgbọ́. ẹni àdéhùn wọ́n fi láti ìtura à ń kéyàn ojú ìbí kan fún ara tiẹ̀ nínú ilẹ̀ tó lọ rẹ́rẹ́rẹ́ ó wá múbi kan báwọn ẹran ṣe ní lọ́gbọ̀dọ̀ máa jẹun síbí ẹni kò sọ ọmọ náà أن يمنع الإمام رأي في أرض مخصوصة ẹgbẹ́ ní àwọn ẹlẹ́ka tó jẹ́ pàtó tí olórí kó wá sẹ́ta rẹ̀ fún ara sí ìpàkúsọ̀ bẹ̀rẹ̀ àpèlè ha ebi lè fẹ́ dàpọ̀ kí eléyìí o ebi lè fẹ́ dàpọ̀ àwọn àǹfọ̀mí tó lè fara irú ra nkúmi wọn ni ní ìfàkà lápòjú rẹ ẹ̀rù pé bàtà ti tẹ̀ ẹ́ tẹ̀lé kan tí gbogbo dání tí gbogbo mùsùlùmí lọ. wàá ibú lè bá ìsìn máa lè lè mùsùlùmí àbí ìkọ́wà lè bá ìsìn máa lè ó jẹ́ pọ́pátì gbogbo gbogbo mùsùlùmí. ìwọ̀n la ló ní lọ́ọ́ jẹ́ nítorí tí o lè torí ìfẹ̀mí kan àlùkọ́kọ́ nìkan lónìí. الحديث يدل على أن من النبي صلى الله عليه وسلم فهو يبقى ولا يغير ولا يغير àdúgbò tí a tó ní ibi táwọn ibi bá mú lẹ láyé ọ̀gá lè tó aláyé àwọn ẹran tó jẹ́ tó lè sọ lọ́pàá níbi náà ẹ̀rẹ́ gbọ́dọ̀ máa dá ọ̀rọ̀ nítorí bá dẹ́ka mùsùlùmí nìkan pé eléyìí lápẹ̀jọ kan tó rí fa fáwọn kan fáwọn adábà àwọn ewúrẹ́ àgùntàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́ka ní ìtọ́kọ́ tó bẹ́ẹ̀ tìlú máa ń tó jẹ́ gbogbo dúkìá gbogbo mùsùlùmí nìkan ló gbọ́dọ̀ máa wọ́n bí. ẹni bá mẹ́rin bá ṣe látàyé ẹ̀ dì olùsọ́wà ọ̀láyé kúkú ìkọ́ ìkọ́ ìkọ́ kábàjẹ́ kálọ́dọ̀ tó lọ lórí ẹ̀ wọ́lá ní òkùnkù wọ́lá ìpàdé òjò ká ṣèjì láwọn àjákùn lẹ́yìn àwọn àníbùkátà tó bẹ́ẹ̀ nìkan yẹ pé ìtànẹ́bí ti múlẹ̀ lásìkò ẹ̀ pé ibi o ẹran mùsùlùmí ni kẹ́mọ́ dáwọ́ bẹ́ẹ̀ ilẹ̀ yìí níta yé òun fún nìyẹn ẹni kò sọ̀kọ́ rẹ̀ pé òtọ́ kábíyèsí ti kún ẹja ti kún ẹja kọ́ ọ̀kadà ìsibẹ̀ yóò ṣe wà lọ́wọ́ ìyáná wò kí máa bè náà pé pẹ̀lú pàdé olùsánẹ́bí múlẹ̀ pé ààyè báyìí ààyè báyìí ó jẹ́ ìmọ̀ ìrẹsùtọ́ lọ́nkọ̀ọ́ ìṣẹ́ ẹni pẹ̀lú náà tó fi múlẹ̀ ẹ̀kọ́ wọn lórí wọn máa yẹ kọ̀ọ̀kan lẹ̀ ẹ̀yẹ́dì ìdálẹ́kọ̀ wọn lórí kó lórí mi dé kó kékeré kó pa fúlàní ẹ̀dá ìyẹn máa ń ṣẹlẹ̀ ìwé ìbánibí múlẹ̀ pé ẹran mùsùlùmí tó jẹ́ bí ó kí agbègbè mùsùlùmí nìkan ló gbọ́dọ̀ wọ bí níta rìsáàfù lẹ́lẹ́ tá a gbé òun fún rèé ẹni òtọ́ka yí padà torí pé bá níbi ṣe mọ̀ ẹ̀rọ àìsàn lórí ìlú kalafi kí ló ń ṣe náà sùn ẹ̀rí látọ̀dọ̀ ọlọ́run tọ́lùmọ̀tì ha láàyè kúrò náà eléyìí ní ẹgbẹ́ ìfúnda láyè táwọn afẹ́ràn àìsàn máa ń sọ gbogbo ìgbìyànjú tí wọ́n ti gbìyànjú tó ló dáńgá jẹ́ àtòlè ní ẹ̀kú padà yẹn náà fáwọn tó ń lo pọ́lì pé láì ṣe ìmọ̀ọ́lù ìmọ̀ àtẹ̀sígbìyànjú kan ní ìjẹ́lẹ̀ tẹ́lì ìṣẹ́gẹ́ tó ti wá wálé fún alákòókò òbẹ̀jẹ̀ tó kàn mọ́ wa hajj ọlọ́dọ̀ ẹjẹ tó kọ́ máa fi máa sábà ń ṣẹlẹ̀ káàmù sọ nípa àkíkọ̀ ẹ̀ka tó ń tu àwọn sábà ń sọ̀rọ̀ nínú àkíkọ̀ sábà ṣe wá sí àkíkọ̀. Àyà alimọ́ máa ń kọ́ gbìyànjú lórí yẹ́mẹ̀fà lójọ́ kejì kẹ́ẹ̀ẹ́fíjáàjì ìdájọ́ tó bá fi lọ sórí kọ́sì.

ẹnì kò lè dé kólóńdé sáyẹ̀nsì pé ibi ìkànnì ìlú fẹ́ ká máa fi ṣe torí pé ìkànnì fi ṣe kí ló fi ṣe yìí tẹ́lẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ ṣe kí ló ṣe nǹkan ti kọ́ ìdàgbẹ́ láàlá ìhádà fìmọ́rì ìnáṣù ẹ̀yà. أما من بعده من الخلفاء ẹ̀rí bàbá lórí wa lọ àwọn ọ̀kùnlàfà àwọn àléfà tó ń dé lẹ́yìn àlẹ́bí wà àìmọ̀tú àtàwọn olórí olórí wà lúlú àtàwọn lọ́balọ́ba fọláwọn àyè ẹ̀mọ́ lọ́wọ́ lọ́wọ́ àwọn náà wọ́n lè mú ilẹ̀ káyé ilẹ̀ kan kọ́ wa tó bèèrè káàkiri fún ẹran àwa mùsùlùmí kan náà dáwọ́ bẹ̀rẹ̀. wọn náà náà lè ṣe lè ráàyè dáwà bí mùsùlùmí máa làm yẹ̀dí kó alẹ́ lè mùsùlùmí tó kùn gbàtọ́ ìbá ti fi ara ní àwọn mùsùlùmí. lẹ́nu àwọn arábòkùn bẹ́ẹ̀ أن عمر طلع ذلك وكان عمر بن الخطاب وقال لولا ما أحمل عليه في سبيل الله ó ní ìbá ti pé àwọn ojúṣe ìfẹ́ tí mo ti gbé nípa tuntun ní ìtọ́lọ́ ما حميت من الأرض شبرا في شبر òní múlẹ̀ kan pé táyà lẹ̀kan lọ́tọ̀ alẹ́lẹ́ ìrìfáàsù fún kankan kó ṣe wo kéré ma ṣùgbọ́n àmọ́nà tọ́lọ́run tó ti gbé àwọn ẹran mùsùlùmí nǹkankan yóò dá níbi tó rí àwọn ọmọ ẹ̀dá sí وقد اشار عمر عثمان رضي الله عنه ẹni Usman ibi tó ń tẹ̀ yálẹ̀ ìrì tó yé pé ẹmọ ìpínlẹ̀ ẹmọ ìfam ẹran mùsùlùmí ló ń jẹ alóba dúmọ̀ kan gẹ́gẹ́ bí sókọ rẹ̀ fẹ́ máa pèlè ṣúmọ̀ Usman wà lábùn yóò ń kà ààrí kàtàkù pàkà ní kàlùkù jùmọ̀ bí àti tó ṣe àpanupọ̀ àfàábà ni yẹ̀ká ipá níbi nìkan ló lè ṣe nǹkan ilé ẹgbẹ́ sábà tako ìrúmọ́gbà àtìpáyé àti Usman àpẹẹkẹ ya lè fasọ́tọ̀ àìpé àwọn olórí ìlú àwọn náà ń ṣe gbọ́n fáǹfà ní ara wọn kọ́ o tó bá fẹ́ ṣe ẹsẹ̀ fún ìtẹ̀mísẹ́ lọ́sọ̀tún lórí bá dáná jẹ ẹ̀rí torí pé inú gbó tó lọ rẹ́rẹ́ gbogbo ẹran ló gbọdọ̀ mọ ẹjẹ́ mbẹ́ ìwà ni pé ẹ̀ gbọdọ̀ débi bóyá bẹ́ẹ̀ sì ni kó ló kó pọ̀ jù sí ìfẹ́ tó lè ṣe fúnra ara tiẹ̀ àbí kó jẹ́ fúta ní fáwọn àwọn ẹran mùsùlùmí nìkan wọn dà wọlé. wọ́n ní kánú rọ̀ fà ọ̀bá ìléyà àwọn olórí nígbàgbà ìléyà bí àwọn baálẹ̀ yẹn wọn bá wọn kẹ́kì tó dé yàtúndé mọ̀kánà kàfíìmù lè káyìí àyè tó bá lọ́ra dáadáa tí ìkọ́jú tó pọ̀ dáadáa tí nǹkan táwọn ẹran lè jẹ́ wọ́n máa ní pé ẹnì kan ọ̀dùn nínú ìlú kò gbọ́dọ̀ débẹ̀ ẹ̀sìnyẹ fún ara wọn ẹ̀sìn àwọn nìkan ló máa wọlé kíni ló máa jẹ síbẹ̀ ẹ̀sìn àwọn nìkan ló máa jẹ síbẹ̀ ẹ̀pẹ́ ìgbà gbogbo yẹn kọ̀ nínú wa yìí láwọn àyè ìjọ kẹ́mi tó dé ní kíní kan ọba nìkan ló gbọ́dọ̀ nílé wà ímúlìhì àbí rànkúmí àwọn nìkan ní ọmọ ẹjẹ mẹ bàbá ìrìnà wa ṣe yé àtàwọn ẹran bàkánù yàtọ̀ fún nàbí yìí àwọn ọmọdé kọba ìlú ara wọn yàtọ̀ sí àwọn individual nínú àwọn ọmọlẹ́yìn nínú àwọn ìran wọn tí a ọgbà ọba lélẹ́ yìí o tẹ́rẹ̀ ẹ bá wá jẹ tó yóò èyàn mélòó ló ní jẹ́ mọ́ ẹ́ ọba nìkan àti ẹ̀ta nǹkan gbogbo èèyàn ibi tó fi kó lọ yìí ibi tó lọ ń fi lẹ̀ lọ ló lọ rẹ́rẹ́ ni ó lọ alẹ́gbẹ́ àbùkù kan àti ẹ̀ta àwọn èyí kò ní rí nǹkan jẹ mọ́ èèyàn nìkan ní kòtò kò ní ẹni a ní al-ardi al-khatib ẹ̀rí al-khatiba ilẹ̀ tó wà pẹ́ẹ́ta tó lọ́rọ̀ tó lọ́ra tó ní koríko tẹ́rẹ́ lè jẹ́ ló wà mí ẹ̀kọ́ ara tó ẹni ẹbí wọn gbàgbà ìníyà fàtọ́lá ònàbí ìsọ̀rọ̀ ọ̀tọ́lá nígbà tó fìlàmù dé àmẹ́rin bá bẹ́ẹ̀ gidi kò fúru lẹ́yìn mọ́. ọ̀rọ̀ ká lẹ́yìn bẹ́ẹ̀ gidi lè tẹ̀lé àhímọ́ àǹbàbì kan lẹ́gẹ́ bá wà lóní aláṣẹ ẹran wa nìkan ló gbọdọ̀ máa jẹ síbẹ̀ kò sí ìlàlẹ̀ láàyè ọ̀dọ̀ wà tó lè àyàfi nǹkan tó bá jẹ́ títọ́ lọ àti tòjíṣẹ́ rẹ̀ tó jẹ́ lókè gbogbo tánú gbogbo mùsùlùmí mo ní òfin fẹ́ ti ẹyẹ àyà òfin ẹ̀mọ́ fún ọkọ ọ̀la níbi ọ̀sán lánàá nígbà tó ẹ̀kẹ́ ní anáàtù táwọn èèyàn fẹ́ wà ikú àjọ níní fi mẹ́ omi omi kéde bọ́ọ̀rù kan gbẹ́ kéde kàga kan gbẹ́ ọwá ní odò ọwá jẹ gàba ti pé mo ti sọ odò yìí di ìmọ̀ èmi nìkan mo gbọ́dọ̀ máa pọn níbi jẹ́ ìlú lọ àbá ẹ̀wọ̀n mi wá ti dọ̀rọ̀ lókè ní ọdún àbá àwọn ọba adé àbí ẹ̀hẹ́n ìjọba ní kùtọ́lé ẹgbẹ́ ojú odò kẹ́ gbogbo mọ́ mu láti ibi mo èmi mọ́ mo lòdì ẹ̀sìn ọ̀pá tó ta wà ẹ̀sì ẹ̀rùn ti ń dé odò mi mọ́ bí mu lé kíni wàlú kálà kálà ni àwọn koríko débi ìlọgbọ tó kàn mú lọ kí màtá ní àtẹ̀tẹ̀ ẹni koríko tó yẹn gbé ó kàn mú mi kan ní gbọdọ̀ bá ibi ìmọ̀ ní àwọn táwọn ẹran pé àtàwọn tó ń gbòmí táwọn ẹran jẹ nìwọ̀n nìkan wọn á mú bẹ̀yẹn wọn nítorí pọ̀ ọjọ́ lórí wọn gbàgbà ìdíyàwó gbogbo gbogbo láti wọn ní kó kọlẹ̀ rẹ lè jẹ́ lẹ́kọ̀ọ́ ká èyí tán máa ń jẹ ibi tó wà ní kàní koríko bí o pé kó kọ́lẹ̀ nílẹ̀ kọ́lẹ̀ kó lè kẹ́ o láti bí síbí aráàlú tó bá ń sáré wọn bẹ̀ ẹ̀ mọ̀ ilé islam ní kò sí mọ́ gbogbo yẹn lójọ́ ní. wọ́n ní ewúrẹ́ ìṣèlú náà lé àwọn àlìkálà okoríko òwò aládé bákan náà wà náà àti ná àti ná láti mọ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn máa ń di máa ń di fún ìsìn ẹgbẹ́ tó ṣe wà láti pẹ̀lẹ̀ náà àwọn ìṣẹ́ mẹ́ta sí náà fún wa àbí ìjọba bá rí pé ẹ̀ẹ́dẹ́gbẹ́jọ tó lóná tí wò ní ṣé máa ń dùn ẹ́ pọ̀tọ̀jọ́ tó bá mú ní tó bá lẹ́yìn òní kà ebúgbó aláyébúrò gbọ́ndó náà. àyà àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta rẹ̀ nǹkan fàánù ìyẹn ló fi dájẹ́ pé ìlú tó bá dá kò yẹ ká máa fi nǹkan yìí lówó kò yẹ ká máa fi bísíǹsì bí iná omi wọ́n bá tẹ̀wọ́n gbà nǹkan díẹ̀díẹ̀ lọ́wọ́ yẹn kó yẹ kó jẹ́ kó jẹ́ pé bọ́lọ́wọ́ fẹ́ lò ní ẹ̀ náà ní tálíkà ń lò ó bẹ́ẹ̀ náà ní náà wọ́n gba ẹ̀mọ̀kọ́ àwọn àdúgbò olówó àwọn náà wọ́n ń gbẹ́gbẹ́ ní àwọn náà wọ́n ní náà ní pẹtrọ́ǹdì ní kéde déédéé mọ́ ó ti yàtọ̀ sí pínlẹ̀ bánẹ́bí ti sọ fún wa ànẹ́bí ní àwọn nǹkan mẹ́ta sí ẹ̀ kájọ wà ní pọ̀ nípa lílo rẹ̀ inú rẹ̀ náà ní hmm? àlùmọ́ wàlú kálá wọnà kálá yẹn kẹ ká fún oúnjẹ tó yẹ gẹ́ńjẹ. alẹ́ jẹ́ tó dáa tó ara rẹ̀ ṣùgbọ́n mi rẹ̀ tó máa pa àwọn nǹkan. ayé pé ní sábà mẹ́fún bí èsì wò tí ìwà fẹ́ ṣe adarí àwọn èèyàn. ní sílá bàbá ní kókó ìṣó lára wọn ní abẹ́ dáradára àwọn èèyàn kí ní ó bójú tó ẹ́ tó bá jẹun mú àbí wọn bá wọn ti bàjẹ́ lórílẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn lákọ́kọ́ á mú tọrọ ẹ̀sìn wọn lọ́rọ̀ ẹ̀sìn sábà ń sọ̀rọ̀ ayé àwọn nǹkan yìí ti pàtàkì tọ́mọ́tò ìgbésẹ̀ ayé àwọn ènìyàn bóòlù jíjẹ omi mú ó tètè rọrùn omi ọ̀dọ̀ mójútó bákan náà òní náà ní ẹbá lẹ́nu ti sọ. àmọ̀kánà kíma lè láì wọ̀nà wọ̀sọ́ọ̀lẹ̀ ẹni tí ó bá jẹ́ kíma ọgbà tí ayàtọ́kọ̀ nítorí sọlọ́ àìsàn lè tòjíṣẹ́ rẹ̀. أو حمى لإمام المسلمين أبي سين أولوش بيا فقط فهو لصالح العام أبو رجاء أنفاني كبوبني أبو رجاء أنفاني كبوبني لا يختص به الإمام لمصالحه الخاصة كبوبني ثالث أفضل أراتيه ọmọ aráǹfà ní jẹ́ ọmọ aríṣẹ́ ẹ̀rù torí àlìkálà koríko táwọn èèyàn ń jẹ gbogbo ẹ̀ ló gbọ́dọ̀ ní ẹni tó bá ti lẹ́nu. àbí àwọn nǹkan míì náà nínú nǹkan fàálì ó yẹ pé tó ní ilé iṣẹ́ tí ní iná bí ó dá sàárà ló kéde kó ní kó ní kẹlẹ́ yẹn ń dá ìfá tẹ̀wọ́n dá àwọn ẹ̀sìn ẹ̀rọ pa iná bẹ̀rẹ̀ máa ń dá ẹ̀rọ pé lágbájá kan ilé tí ẹ̀rẹ̀ fẹ́ bíkí ni ó wà ń bẹ̀ ni ẹlòmíì nínú mú bí tẹ́sì ní mọ̀ ẹ̀kẹ́ mọ̀ pé nǹkan lọ déédéé bẹ́ẹ̀ iná ti yóò dá ọ̀nà ẹ̀dọ́ ó déédéé ni yóò dá bá a tẹ́lú mi lọ yóò ló mọ ẹyọ mẹ́ nítorí nǹkan àǹfààní tiẹ̀ tó wà mẹ́ eléyìí tí ò sí tí ò bá mi sẹ́nu wọ́n ní lẹ́yìn lè bẹ́ẹ̀lì ìmáàmì ní mùsùlùmí àyà àti àṣẹ ìhà wọ́n ní ṣùgbọ́n ní tí èso lórí ìlú kó náà bọ́ sí ìfanugbó lẹ́yìn pé ní ó ti ṣe ìdá òkú rẹ̀ pé òun kọ́ lé sí ẹ̀jẹ̀ kan wọ́n ní kó fi kólókó kólókó tó náà ń fẹ́ kó wá ní ẹ̀rí bíi éka mẹ́wàá yìí ẹnìkan ò gbọ́dọ̀ dára wọn lọ. àfọwọ́ nìkan alẹ́ lẹ́yìn òtọ́ فإن إمام المسلمين قائم مقامه فيما هو من مصالحهم دون غيره ẹni tí olórí ìlú ta sọ yìí ta fi ní tiẹ̀ lọ òyìnbó olówó tó àwùjọ olówó tó àfẹ́sẹ̀ àwọn mùsùlùmí yàtọ̀ sẹ́lẹ̀ bí ìtọ́jú yàtọ̀ sí bẹ́ẹ̀ ni yóò ní ọ̀pọ̀ tó ti kó ṣe irú nǹkan bá ń kú tiẹ̀ náà. قال سيدنا محمد بن إبراهيم أن الحكم الشرعي يقتضي بأن جميع التحمية باطلة أن إذا جلس الدنيا وقيل منهم بعض ماذا طيب لو هم ما دارت مرتبة تتصور إليه كنا قد يكون قدمه باطلة من وجودها أياتي àmẹ́lì bá ti jẹ́wọ́n náà ní àdéhùn àkàtọ́jà. wọ́n ní àwọn ìdókò bá tó lòdì sí ìmọ̀ ìyẹ̀fẹ́ alẹ́bí àmọ́rùn rẹ̀ ti fà fún lọ. wọ́n ní àfẹ́fún wa ní díẹ̀ nínú ìmọ̀ ìdánilẹ́bí ṣe láyé onípele náà pé àyíkáníbí àkọ́sọ̀ bèrè fáàpù tó gbogbo tó bá ti ń jẹ́rẹ̀ mùsùlùmí bóyá nípa àfàká ó fi wá ní àbẹ́nìkan fún àwọn mùsùlùmí tó yẹ ojú báyìí ní ẹmọ ẹ̀dá tí àwọn nìkan ní kẹmọ ẹ̀dá wọn lọ sọlá ní ká yẹ ẹ nàkẹ ànábi fún àmì náà gbogbo ẹgbẹ́ wọn ká nàkẹ o nǹkan mùsùlùmí kan ló máa ń wọ bẹ́ẹ̀ ẹran mùsùlùmí kan ló lè jẹ kórìkó bẹ́ẹ̀ nǹkan mùsùlùmí máa ń bẹ látàrí àná ọba ní afẹ́fẹ́ ọ̀rọ̀ díẹ̀ nípa rẹ̀. ومن في الجنون المفتوحة والفوق المفتوح وياء تحتية ساكنة أراك من أن اسم جد لكل موضع يشترك به الماء فقام بالأمر هنا بذلك أن إذا كنا شيء ìpínlẹ̀ rẹ̀ jẹ́ àyè táwọn ẹgbẹ́ mi lọ ojú kan omi tó ti máa ń pa wọn. wọ́n á kọ́kọ́ sọ ìdáhùn ìṣẹ́ àtọ́lé ìrẹ̀fẹ́. wọ́n ti sọ wọ́n ti sọ àtàlù tó wà ní ọ̀dúnrún. wọ́n ní àwọn olùkọ́ wọn pa ọ̀rọ̀ yìí. báwo ni sọ́dọ̀ ìmọ̀ àpọ̀ àdìsí Abdullahi Usman. أن أن النبي صلى الله عليه وسلم قال حمى لخير المسلمين أن نسيء عبارة المسلمين كل fún àwọn ẹ̀sìn المسلمين. mùsùlùmí nítorí tí sàǹfààní lórí báwọn ẹ̀sìn kan àtẹ́ ń gbé lógún tí wọ́n bá ń jẹjẹ tó ń kọ́ ẹ̀rù pé àmì ṣe dáadáa àmì ilé rẹ̀ dáadáa ẹ̀ka níbi tẹ́tù rẹ̀ jẹun ní àpé mùsùlùmí ẹ̀ka gbẹ́gbẹ́lẹ́ wọn á pàdé gbogbogbò. bákan náà àdéhùn ní ètè àlèmọ́bà àkárí tàwa àdéhùn tó ń ṣèhábù ṣèhábù tó rí oníbàlágà rẹ̀ ánà nàìjíríà rẹ̀ tọ́lá hàmà nàfẹ́ wọn ni bàlágà rẹ̀ ẹ̀rí lọ́dọ̀ wa pálọ́bà nàfẹ́ tọ́lá ó ya àyè nílẹ̀ tọ́tọ̀ fún àwọn kan dábàá wọn mùsùlùmí bákan náà zubairu bin bakar wọn náà bá a dùn wá tí a lọ́dọ̀ wọn sọlá náà sọlá bin nàfẹ́ ó sọ kalẹ̀ káyé ìjọ pàfọ́lá ní ìmọ̀ márùkà yìí àkọ́rọ́ ta àyè ìjà oúnjẹ àwọn àtàlọ́ àmì ẹ̀sìn ìjánu fárú. ìyá mi là ń mú yóò mọ̀ là ń mọ̀ yẹn pé àyè yìí o àti ẹ̀sìn aláàbò fáwọn ẹ̀sìn. ويجاهد إن في سبيل الله إحسان ما تجي táwọn méjì aago lójú ọ̀nà ọlọ́run ẹni nígbà tó yà mọ́tò ẹ̀fọ́ àǹfààní kan gbogbo mùsùlùmí náà ó ní àná òun àti ìrọ̀sọ́lá ọlọ́run ti wá yà yìí tọ́tọ̀ wọ̀tà àmọ́lá ní alẹ́ arákùnrin tó gba àdúgbò ó ní èmi gan lànà ìlú ṣe adarí rẹ̀ fún ọmọ olùdókòwò bẹ́ẹ̀ ni kan òfin kókó ẹran ti àbẹ́sí ìṣẹ̀kọ́ wa jẹ orúkọ láwùjọ. ẹ̀rí pọ̀ lórí ilé ìjànkẹrẹ rẹ̀ àrí ọ̀kọ́lá tó ṣẹ́rì ọmọ ìhàmọ́rù rẹ̀ ní kàlẹ́kàlẹ́ àhàdì lẹ́kọ̀ọ́ ẹni bá mẹ́rin tó wá gbé kalẹ̀ báyìí tó ti ṣe ìmọ̀ rẹ̀ ẹnì kan ò lédè kó dàrú mọ́ òhù máa ilẹ̀ hájà ní kan ò sì ní yí padà lókùn bàbá ẹ̀kọ́ àti ní لأن من حكم به النبي صلى الله عليه وسلم نفسه قلت قال من الله نفسه لا يكون نفسه بالاجتهاد àlùlá níbi ìdílé ní kí aníkò rí bẹ́ẹ̀ lọ. ọ̀pọ̀lọpọ̀ ṣẹlẹ̀ ìṣẹ̀kùnà síra tó ń ti jẹ́ àìṣẹ̀kùnà ẹgbẹ́ òṣèlú lẹ́yìn rẹ̀ ní wàtálẹ̀ lè nàbí ìṣọ̀tọ́lá pápọ̀ lúnà bẹ̀rí àyíyá alábẹ́bí nìkan ló lè ṣe nínú àfúnra ara rẹ̀ àti fáwọn ẹlòmíì torípọ́lọ́ nílà ìmọ̀ ìlà lọ́la ìlànà òfin rẹ̀ ìjọba ti sinmi nítorí àǹfààní ogun mùsùlùmí ni. قال ابن كثير الإمام ابن كثير فما كان لمؤمن wàmà káàdì ní mọ́mìnì kò tọ́ fún mọ́mìnì lọ́kùnrin wàlá mọ́mìnì àbí mọ́mìnì lóbìnrin ìlà àkọ́dọ̀ ọ̀rọ̀ nínú àrọ̀ nígbà tó ní ọ̀nà tó jíṣẹ́ rẹ̀ láti dájọ́ ọlọ́ni báyìí ní ṣe ìlú ànábi náà ní báyìí ní ṣe náà àwọn táwọn yẹn wọn á ní kíyàwó kí máa ń tẹ̀lé kíyàwó kéèyàn máa yí ilé ẹ̀wò èyí ló kéde lọ́wọ́ eléyìí ló gbé mi lára mu báyìí ẹgbẹ́ máa ń tẹ̀lé mi káàpì ọ̀rọ̀ múra pàtàkì rẹ̀ ẹlẹ́sìn ti fẹ́ máa múra rẹ̀ tí máa ń retí béèrè. àwọn abẹ́rẹ́ pé wọ́n ti fẹ́ múra ṣé bẹ́ẹ̀ lọ́lọ́run nípa ọmọ èyí الإمام الكثير كأبي الآية أن أنا عامة في جميع الأمور مبرمين أكتم أذلك بأن إذا حكم الله ورسوله بشيء نتكلم أتجيش ربا تكاد تكون وليس لأحد مخالفته وسبيع الجمهور تقول الجمهور ولا اختيار ولا غاز ولا خوف mo lọ́rọ̀ mo ní nǹkan kan ìtọ́mọ́ ìtọ́mọ́ tí èèyàn tó máa wá lò lọ́rọ̀ ní ìlẹ́yìn àìpé ní àyè táwọn ti yọ ọ́lẹ́rìí ní òkè wà náà orúkọ ní ọ̀sẹ̀ ní òṣìṣẹ́ eléyìí ni àkọlé ọ̀rọ̀ tó ní ẹ̀sán ní ọmọ àwọn àbí tó tẹ̀lé káàkiri máa ṣàlàyé fún wa náà bá àwọn ọmọ ọ̀gbẹ́gbẹ́ wa kọ́ ọ̀rọ̀ onígbọ́nà àtọ́lọ̀ lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ àwọn ọ̀sọ́lá láàrin àwọn mọ̀ṣọ́mọ̀ṣọ́ ọ̀sọ́lá tó bá ìpín ní àgọ́rọ́ wọn là bẹ̀rọ̀ ẹgbẹ́ òun ẹ̀rọ mà níbi làgọ́rọ̀ ẹ̀pẹ́ wọn ní ìyàn lára wọn là bẹ̀rọ̀ ọ̀sọ́mọ̀ bá tó kíni ọmọ bá bẹ̀rọ̀ náà ní ara àdéhìí wọn ní. هو ما أعطى الإمام مالك في حديث مرسل ولا قال أتقن أعطى أتقن طبع حديث ما سوى يقول في حديث حسن والله أعلم كنا حديث يقول ولا ما في كل لا ضرر ولا ضرر أن يعني هذا الحديث حديثي أحد القواعد الكبرى nínú àwọn kọ́mídà ìsòlíyà ẹ̀fẹ́ kan ìsòlíyà tó lágbára ni. torí pé bá pè ní kọ́mídà ìpìlẹ̀ kan táwọn nǹkan tó pọ̀ tó so mọ́. التي يندرج تحتها الكثير من الصور والمسائل أما مسألة تقولها من الأباء معنى لا ضرر اسمه في أي معنى من إلحاق أي مصدر إلى غير مطلقة ìyẹn ni pé èèwọ̀ ni kéèyàn fa ara ní ẹlòmíì ní gbogbo ọ̀nà èèwọ̀ ni. wọ́n ní ìgbàwọ́ àkáǹtì ẹ̀tọ́ra ń fà á sọ ó lè jẹ́ ìfara ní ti ọlọ́dọọdẹ ni àwùjọ rárá màá mọ̀ àbí ti gbogbogbò ẹlòmíì ní. èèyàn kan sáà ló ń tí mo wá pọ̀ ní ìfara ní gbogbogbò tó àyẹ̀wò ìkà yẹn fún kò tó wà mọ́ pé ọ̀gbára ni mí lákòókò èyí tù gbé ilẹ̀ ìdọ̀tí wà tó bá gbé sí ojú ọ̀nà ẹnìkan olófara ẹ̀ ìfọ̀ àyè sábà fi yàn àbí ti gbogbogbò wọn lè ju lójú ọ̀nà tí wọ́n bá tàn ká tó dojú lé ẹ̀ ó gbà pé kèké kéde kéde ẹnìkan òun ju lójú ọ̀nà gbogbo yẹn ẹ̀mí náà gbà pé kí ìfara ni tọ́lọ́dọ́dẹ kémi àtúwẹ́ pé yín wà bẹ́ẹ̀ dàrẹ́ ìgbẹ́ pé o ti báyìí fún mi ìwọ́n tó bá ti dé gbogbogbò ó ní lójú ọ̀nà ẹ̀dùn ń gbé sí ni ó ń julẹ̀ tó jẹ́ àyè julẹ̀ tó jẹ́ ẹ̀dùn tó wá délé ó jẹ́ ní ọ̀nà yín gbogbo èyí tí tó jẹ́ tọ́lọ́dọ́dẹ́ àbí gbogbogbò gbọ̀dọ́rù dọ́là kọ́bùlà òkú èyí ìtọ̀rí kọ́bù ìkọ́ yàtọ̀ mọ̀nkínà ẹni tí hadith yìí tó ń sọ fún mi pé gbogbo ọ̀nà wa fi àkọ́ ìdí kí ni ra wọn tẹ̀lẹ̀ kí a kọ̀ táwọn ẹ̀yẹ ìmọ̀ lè rọ́pò òògùn rọ́pò àrùn bá dàgbà tó ẹ̀dùn bákan ẹni sáré tuntun fẹ́ ìlera tó á tẹ̀lẹ̀ lábẹ́ ìlà ìrọ̀rọ̀ tó kámọ́ fara ni agbọ́dọ̀ jà ìtàkùtà bá ti ká ìlera ikú ní ilẹ̀. Wàtí wọ́n fẹ́ fẹ́ ilẹ̀ ìgbàlù ìkòkò bá ti mọ̀ṣúrú àti ìlúmùsùlùmí láàrin náà sí àbílù kọ́ ìdá. A nítorí ẹni tí ó jẹ́ àlùmọ́kiri àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn aláìjọrọ̀ àwọn kírímínà káfíà jẹun ìtàkù àdéhùn yìí. ni nílò àrọ́pọ̀ àdéhùn àtọ́lá lójú mi kọ́ra wọlé pé ìnira ló jẹ́ fún wọn lẹ́yìn tí yẹ àdìlà tó tó dédé ìyẹn fara nìyẹn jù ó ti ṣàyídá wa sẹ́ẹ̀lì wọn ni àlàdọ́rọ́rọ́ wọn ni àdìlọ́rọ́ sẹ́ẹ̀lì ẹgbẹ́ fara nínú kòtàkó abọ́lẹ́wù wa sọ sí òdà bẹ́ẹ̀ ni ká jẹ yá ṣé máa wò ká fẹ́ fara nínú kòtò akọ àdéhùn láti fẹ́ tó mo sí sáárá bẹ́ẹ̀ ló lẹ́gbà. Tábà ní lẹ́gbà ìfara ní wọn ní àbí òsì bẹ́ẹ̀. Kéèké wọn ní àyẹ̀fẹ́ fara ní àdọ́rọ́rọ́ ọ̀rẹ́ àjẹrọ́rọ́. Ẹni ká jẹ́ ìrírí ẹ̀ṣẹ̀ tí yóò ṣe ìfara àdéhùn yóò torí pé ájẹ́lú ìdílé lábẹ́ nígbàlú wàdà kan wà òkò yà nìdọ́rẹ́ àhámọ́ wà ábàm afẹ́ sọ fún òun bí ìnira tí ó pọ̀ jù yìí tó dáhùn lọ kí ni àyè ń bá àwọn ọkọ̀ láwùjọ àyè ìdílé níyàn fàmọ́nì wà láti rọ mọ́nì láti rọ rẹ̀ wípé ó wà láti tọ́ ìkọ́pù ìfà alẹ́ bí yẹn sí ìlú fìtọ́ra ó ní ìnira tó yẹ fi kàn yẹn bóyá òun á fẹ́ gbẹ̀sán lọ́wọ́ ẹ̀ kó wá sójú bẹ́ẹ̀ yẹn ti ṣe lọ. à ń sọ bẹ́ẹ̀ ni àbá sọ́mọ́ bara nìyẹn sọ́mọ́ bara nìyẹn sọ́mọ́ bẹ́ẹ̀ ni àwọn àti ẹ̀sìn ẹ̀sìn kọ́mọ́ ju sí ìwọ náà ti ṣe lọ. ọ̀yọ́ tó dà ìrọ́pà fàlìdìrọ́ọ̀rù ọ̀làwùkárẹ̀ alàtẹ̀bí lè lè kọ́ bọ́lá. ẹni tí ìwà náà fara ní ẹni kejì ó lè jẹ́ pé ó fẹ́ gbẹ̀sẹ̀ tó ṣe ní láàyè nínú àyà fún ọmọ fúra kò tọ́ kó jẹ́ pé yẹn pé èrò fún un fẹ́ fara nìyí wàyí nà máa yúlí dá ilé yìí dá sọ̀rọ̀ rọ̀ ṣùgbọ́n tí wọ́n tún ní lélẹ̀ fi sọ̀rọ̀ rà ní èyí ní yẹn sọ́kọ́ àwọn fẹ́ fara ní dọ̀rọ̀ rà ní oṣù yẹn débẹ̀ ìkọ́bí ẹ̀jẹ̀ ìjọba ti lọ́gbàdájọ́ fẹ́ fẹ́ fara ara ní wọ́n fẹ́ gba dédé ni wọ́n jẹ́ pé èrò ọ̀rẹ́ pé ó bá jẹ́ kí kàtílà yìí ní oṣù ẹ̀ kéde pé tó ní wọ́n bẹ̀rù mọ́tò ìtẹ́sẹ̀sẹ̀ kéde pé dédé kẹ́kí dédé tó ṣe mọ́ kúkú ọ̀ká ní ìtẹ́sẹ̀ mo fẹ́ fara ní lágbájá ẹni òótọ́ yẹ kí ìjọba ti yẹ kẹ́dọ̀ ọ̀rún rọ̀ fún ẹ láti tó yẹ ẹ̀kọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n bẹ̀rẹ̀ pé láì kó jẹ́ invention rẹ̀ final mọ̀ṣọ̀rọ̀ ó wà dákùn ìgbọ́ra ìdó ìdọ́ra àfúlá wọ́n tó pé ìpìlẹ̀ nínú ẹ̀sìn ni pé ohun tó ṣe tí ò da pẹ̀ka gbà nínú kúrò láti kú lánà àìdá tó ń ṣe déédéé pé ìnira ni tó jẹ́ èèmù wa ni ò da. fàyẹ́nà múnkìn fàyẹ́ sọ̀rọ̀ bùkọ́dé ni múnkìn ni wọ́n ní bàbá ìnira báwa ló kó bá àbúkọ́ yẹ kó lẹ́ sọ ìyàwó kó gbọ́dọ̀ jẹ́ dédé ìṣòro pẹ̀lú bí ah, ẹ̀fẹ̀ tẹ́lẹ̀ kẹ́sẹ̀ wọn ni màá fẹ́ sí lọ́dà màá gbàgbé sí lọ́dà àwọn ọlọ́pàá gbàdé máa ń bẹ́ sí kí ni kájú ẹ̀ lẹ́nu ènìyàn fẹ́ jẹ́ yẹn yàrá ìyẹn ò ga tó ẹni fàmì àkùlà fàmì àlàbà ẹ̀rọ wọn fọ alákòókò ẹni tó bá ba nǹkan ní nǹkan jẹ wọn bá pàtàkì láti nínú ẹ̀yọ́ tó ń bẹ̀rẹ̀ àgbègbè láti máa rí kọ̀dọ́kọ́ bá tẹ̀ náà jẹ́ àbí àwọn tó jáde àti ìjọba kọ́ láti mọ́ wà rẹ̀ ọba wa tẹ̀ náà káàkiri àkókò kọ́ lóyún mọ́ wá kí lọ́bẹ̀ lọ ṣe ọbẹ̀ lọ fọ́ sí ẹ̀jẹ̀ torí tó ti fara ní làdọ́rọ́rọ́ ọlá àti ẹ̀rọ ẹ̀rí.

de olùtẹ̀dẹ̀mínú lèmọ́tìlẹ̀ kí mọ́tàmà àtìlápà ètò gbàgbé yẹn tó a ní ọ̀nà mọ́ọ̀nù ẹ̀ ẹ̀wọ̀n tó ti gbélé o ọmọ tó bá nǹkan rẹ jẹ́ ní kí ni wọ́n ṣe ọmọ lọ́dọ̀ adájọ́ káyí tó lọ ẹ̀sìn tó yá lọ́pàá tó ẹ̀sìn da kọ́ nǹkan tó ti mọ́ bàjẹ́ láì sàǹfààní ìfẹ́ tó ń bọ̀ ní pẹ́kẹ́ ni ẹ̀ wọ́n tó wọ́n náà bá tẹ̀lé ní ìlú àtàjẹ kò sáfà ní ìwọ́n wá lówó mi onílé gíní oníwó mi àbá ilé ẹ̀ kò sáfà níbẹ̀ Islam ò fẹ́ mi fi tẹ́lẹ̀ kẹ́lẹ́kẹ́ mọ́tòmí náà ò ní mọ́tì ẹ̀ ọ̀rọ̀ rà ìtọ́jú káìpẹ́ yẹn sì ní sára yóò fi tọ́ba bá tẹ̀ ẹ̀jẹ̀ padà kẹrin káyipẹ́ lu òfin ẹ̀sìn ní ẹ̀mí ìjìlá bàǹkẹ́jẹ́ tẹ́lẹ̀ jìyà ọ̀nà tó yẹ kí wọ́n gbà fún àyè ìtò òṣè fún wa kí ló jẹ́ fún wa dọ́ra rọ̀ àbí wàlá ti rọ́rọ̀ ní pé ní ìnira kí wọ́n máa fún yí ara nìyẹn ìwọ́n lè sọ abẹ́ fi ìnira tó sùn ẹ̀sìn sọ́gbà. ní o tọ́jú wọn bàbá ń kàbí ìṣèlú àti náírà tó àlà náà wọ́n ní àyà àti tó jẹ́ jì náírà tó àlà náà èyí tó ta sí ìyẹn pé ẹ̀ṣẹ̀ tó jẹ́ nǹkan ara àyàn náà sí àwòtọ́ra àti páàtì ara yẹn nǹkan ní páàtì ara yẹn tó gbé yẹn lọ́wọ́ nìkan. mímọ̀ tó yà fún ìkìfọ́ níbi ẹgbẹ́ ní ìkìfọ́ náà gbélé fún yẹn tó gbé yẹn lọ́wọ́ nìkan. kí ni ká ṣe agbègbè ẹ̀ náà ẹ̀ tó pààyàn ń àgbà. Tàbẹ́rọ́rọ́ kàlà àgbẹ̀rọ̀ ìnira àti méjì ìnira òsì ó yàtọ̀ sí nǹkan ẹni jìbá bàjẹ́ ọlọ́dún wà fún fìlìpìsọ́ àyà fún ìyá olè àlùbáàlì ẹni tó bá pàdé tẹ bá pa ìtọ́jú gidi bẹ fún yín bẹ ẹni tó bá ṣe làákàyè ẹ̀ka ní pààyàn tí ká sọ́ọ̀tì ẹ ti mú kó lẹ́nu ìwọ náà ni mo bẹ̀rù láti jáde rẹ̀ kọjá kó tó èdè pèmí náà àǹfààní tó gbéyàn lọ́wọ́ tó bá gbọ́wọ́ tó fi gbéyàn àǹfààní wọn bẹ̀ fún wa tó nira ni yóò fi fún wa láwùjọ ìnira kọ́ ìnira kọ́ ni yóò fi ọwọ́ tó fi ń gbé ọwọ́ yàn láti gbé délé láti gbé tiẹ̀ náà yàtọ̀ sí ẹni tí ń la tẹ́sí rẹ̀ mọ́lẹ̀ tó náà la fi ẹnìkejì mọ́lẹ̀ yìí ò sábà kí àjọ àfẹ́jìdá nìkan ló sábà ní tí ó máa pèsè onílẹ̀ alẹ́gbìnà ya tó ní pé ẹ̀ṣẹ̀ tara tí yẹn ti sára rẹ̀ láàrẹ̀ ìmọ̀tò ha ilẹ̀ òkú wà tó ní ilé ṣe ha àlè ló ń dẹ́kun àìkó jẹ́ pé irú kíni irú tẹ́lẹ̀ yẹn ṣe náà nìkan ṣe ẹni tí ń pààyàn ń sùn wọ́n pa ọ́nà ètò burú àti táwọn ẹlẹ́tọ̀ bá yọ̀ǹda tó sọ àti àwọn ẹlẹ́tọ̀ tó pààyàn wọn kí ni ẹgbẹ́ kábàárù ṣe fún tó mọ̀ mọ̀ pa ní tó yẹ kí ètò ìnira jẹ kó lẹ́nu. wọ́n ní wọ́n hadith hadith yufidu wudu bàtà kò jọra nígbà gbọ́ yín lẹ́nu pé gbogbo tó wà ní wọ́n jẹ́ ìnira ó fẹ́ ká máa gbádà tó bá tó ní ẹnì kejì lára ká má ṣe é kọ́ba àfihàn àfàlẹ́ pé ìnira ló ń bí nira ní àwùjọ tẹ́tì ò bá jẹ ìsú báyìí àà àgbà tó ti di báyìí lèmi náà ṣe. ìwà tó ń tètè ẹ̀hún káìpọ̀ ń ronú ibi tí ò ṣe náà ní ìnira dá padà fún. tó bá tẹ̀ wá sẹ́yìn káàpé káàkiri ó dájú ká tó fi nira mí tó gbé jẹnẹrétọ̀ tó ní pariwo lẹ́nu wọlé ẹ̀ẹ́n tó sì àbáfẹ́ ní ẹ̀yọ́ mọ́ ọlọ́sọ̀wọ́ àánú ra jẹnẹrétọ̀ ìwádìí lé rẹ̀ á lágbo ẹ̀mí ìwádìí wá gbádùn mi. iṣẹ́ ti fẹ́ ni pé láti àwọn ìdìlera mi ká ṣe. kọ́kọ́lá wò kó ìdí kó tó tẹ̀lé sí kó lè wà sáàyè gbogbo mi láti lè gbádùn àti òfin ìṣẹ̀lẹ̀ òṣèré kápò wọ́n ìmùkànnì yá ìmùkínà gbogbo ọ̀nà tá a bá yí fẹ́tọ́ rọrùn kápò tìmíra kúrò wọ́n kọ́ lè kó yá kọ́ni ṣẹ̀rẹ̀ ìyà ní ìdóbá wọ́n lè ti tẹ̀sí mú. wọ̀nyẹ̀kúrò dákú ìdú ní dọ́là ní áfíà àtúmọ̀ àtẹ́gbẹ́ ìnira kúrò kọ́yẹ́ pé ìrìnàlá náà tún dó wa o. pé à kí ló bá bára níwọ̀n nígbọ̀ <laughs> ẹ̀gbẹ́ nígbà tó bá tó fara dídúrà wa ẹ̀hẹ́ yóò tẹ̀lé wa dúró àwọn ní protest rẹ̀ wà ní ìfẹsí wọn ẹni ń fara ni mí bẹ́ẹ̀ bá dá tẹ́lẹ̀ káàdé fẹ́ẹ́ nípa wọn ní pé kíni wọn ní tẹ̀tọ̀ káfíńsì ìpàkọ́jú rẹ̀ kí ni wàá bí ìnira bá tó wọn bí ìnira wọn ni wọ́n yẹ kó lò lọ́kùn bìdúnì dọ́là rẹ̀ àtìlánì wọ́n ní ìníṣíálì ìṣẹ̀lẹ̀ káṣí ni pé ìdí ò ní bí nira mí ní kábíyèsí nira dànù wà ilá fàyọ́sífà òtún kọ́dà rẹ̀ mọ́ǹkìn wọ́n ní pé nígbà míì wọn bẹ tẹ́ ẹ̀ bá rí ọ̀nà mi ìnira mi náà ló lè jẹ́ kábíyèsí nira ṣùgbọ́n lè ṣe sí ìyẹn tẹ́tí lé wà láti fi ẹni tẹ́ kìlọ̀ fún ẹ̀fẹ́ bá a bí wọ́n ti ń ṣe yìí láwùjọ náà ti báyìí kò bá gbọ́ ẹgbẹ́ àkọ́yẹ nípa àbẹ̀lẹ̀ ìpín ara ní díẹ̀ ló fi lè ní kíni ló fi lè gbá wọn bẹ́ẹ̀ ẹ̀rọ kan aláṣẹ ti wọ́n bá ti mọ ẹlẹ́gbẹ́dọ́ yọ méjì ìyẹn àkẹ́kọ̀ọ́ tẹ̀lẹ̀ ṣùgbọ́n àdúgbò ọ̀nà tá a tún kò kíni kò sàǹfààní ìta abẹ́tí ẹni ti ká ìpín náà yóò jẹ́ déédéé tí yóò ṣe láǹfààní torí pé ká gbé lò nira. bákan náà àṣẹ ìrìnnà màjá ليحافظ ليحافظ على ضروريات الخمس أني أسي واي تقول أمي تليف وأمي كمان وكوا تسي وواصف تسي وواصف وكافر فيحفظ على الناس دينه يتواصف يسوى يسوى يسوى ọba ní nǹkan ẹ̀ẹ́dẹ́gbẹ̀sẹ̀ márùn-ún tẹ́sí wọn aṣọ alákọ̀ọ́kọ́ nígbà àdéhùn ẹ̀sìn gẹ́gẹ́ bóòlù ti bóòlù ẹ̀mí wa fẹ́ sùn kí wọ́n á ti fẹ́ sùn ọ̀nà olè tí ń gbà fẹ́ sùn tẹ́sán fi ní dàrú hmm? kílẹ̀wọ́. káwọn ti lè fíyà káwọn ṣàlàyé ẹ̀sìn tó ní ẹ̀sìn wa tó ọ̀nà méjì ni wọ́n gbà fún ní ó sọ bí nǹkan yẹn ó ti ẹ̀ sí yóò ṣe wà bó ṣe kó wà bó ṣe mọ̀ jòlú sí rẹ̀ ká ṣe wá sí afẹ́yìn lẹ́kọ̀ọ́ sí afẹ́yìn kíka. ọ̀nà kejì ní bí nǹkan yẹn ní pẹ̀lú ẹ̀mí ṣe jẹ́ àdùn ní kíni tó ṣe lórí ká ọ̀nà kan bá ń dún kòkó rán ọbẹ̀ ọbẹ̀ bẹ́ẹ̀ jẹ́ ẹgbọ́n kíni ẹgbọ́n ọdún yìí wọn láti tọ́ ẹ̀sìn. Bàbá Tolúhu, hàtàlá takúnà fitna ẹgbẹ́ òkúta àwọn sábẹ́dẹ́ pẹ̀lú oṣù lẹ́sìn wá sọ èsì sábà gbogbo ìgbìmọ̀ ẹgbẹ́ nìyẹn tí òfin létí fi sinú ẹ̀bọ lórílẹ̀ wáyà fún nàìjíríà lè la sẹ́sìn òfìjẹ tọ́lọ́ pàápàá ẹ̀sùn bíi kó máa pẹ̀lú kó máa kàkà sí àtìkọ́ mi ló bá fẹ́ bàjẹ́ tí wọ́n náà wọ́n ti ń sọ nǹkan ẹ̀gbọ́n àbí tó bá dọ̀ sílé ẹ̀dá tó tó pé máa tó máa kú àbí àyà ọ̀rún sọ fún máa dúró dáadáa lọ́jọ́ tó dúró nítorí wà lè bàjẹ́ wà fún àbọ̀jẹ̀ ọ̀rún sọ bí nǹkan lè bàjẹ́ ní bẹ́ẹ̀ lẹ̀ àmọ́ polongo ẹ̀ káyọ̀ náà tó sí nítorí lè bàjẹ́ àmọ́ gbàdá ní bídí àdé yóò ga sórí pèlélé ẹni wàá wọ àǹtọ́fà ẹ̀sìn wá sọ ẹ̀mí ọmọ ènìyàn ẹ̀mí fẹ́ ẹ̀mí ọmọ ènìyàn tí wọ́n pòtẹ́tì ẹ̀ ìkàbá ìgbà ìkàbá ìrìnkẹ́ jẹ́ tẹ́mi nípa àdúró dédé ẹ̀dọ́ bá pápá pẹ̀lú ẹ̀mí ọmọ ènìyàn ẹ̀dọ́ bí ní ẹ̀fìyà jẹ́ ẹ̀sìn òfin ẹ̀mí ìyẹn ṣeré ká máa pa nǹkan máa ka kọ́ ẹgbẹ́ ká ìwé fún gan láti rí pé ẹtí bá ti fi tèkè pààyàn bóyá mọ́tò ló wà lójú pa lọ́dún kọ́ nìyẹn láì mọ̀ ní bóyá kẹ̀kẹ́ lójú ló bá yẹn lẹ́yìn bá gbàgbé lọ tí ó mọ̀ mọ̀ tí àwọn fámílì àwọn ẹni ò bá yọ̀dá yóò sọ owó ẹ̀jẹ̀ abẹ́rẹ́ èlò ló ẹ̀jẹ̀. iye tó bá ní yóò fẹ́ nílẹ̀ wọ́n ní fífi náà lè mí ní o iye tó bá ní kọ́ o. ó lè ní ìsìn áfẹ́tì ọmọ ọ̀nà tó ń ṣe bí ó ń bí dàbí ẹ̀ ọmọ ìrìnlẹ̀ là ń fún ní fifty abundance ẹwà ẹwà ṣe ọ̀gẹ̀ ní ká ní ìdẹ́rẹ̀ ká lọ ní bíi ten million lẹ́nu tó ti ní séèkì pààyàn níṣẹ́ bí agbègbè rẹ̀ nìyẹn o kò mọ́mọ́ bóyá ní tí ń gun nǹkan ni yóò máa wò dáadáa jọ mi kò ní sáré ṣé ń tí ń gun nǹkan tí ó mọ̀ ní yóò máa wò tó dùn ẹni tó ti ní séèkì nìyẹn fún ìgbà fẹ́ mi yẹn ọlọ́pàá tó dùn. kílé tuntun ọ̀sùnwánu sàárẹ̀ yìí mútàfà bí ayé yóò wá bá oṣù méjì láì ní ìjọ kan lẹ́sẹ̀ léra wọn nígbà fún ẹsẹ̀ pé ó ti fi tẹ̀. Sábà àbúkọ́ àbáwọ̀ ìdìbò yìí tó ń gbà tàwé kékeré ó dúkù lọ́rùn yẹn. ẹ̀mí wa tọ́ ẹ̀sìn wa tọ́ ẹ̀sìn wa tọ́ ẹ̀mí yẹn ẹ̀sìn wa mọ̀ mọ́ fààyàn kọ́ oúnjẹ tí ẹ bá tí wọn bá wọn àdúgbò wọn owó ọlọ́run wà kọ́tù jà á ní aléwàdí wọn náà kó tó làmà tó lóun mọ̀ ẹ̀tọ́ bá pa lọ́nà tí ò tọ́ ọ̀kọ́tù jà á ní aléwàdí yìí ní sòrì tọ́ ọ náà ẹni tó ní ọtọ́ ti mẹ́rin dání ọ̀wà lóye. kọ́lá wọlé kọ́lọ́ mọ́ rẹ̀ kéré wọ́n àwọn ẹlẹ́tọ́ ẹbí òde kọ́lọ́ tẹ̀ ojú ní lójú sàánù onímọ̀ ìkẹ́kẹ́tẹ̀ lẹ́sùn dé akẹ́kẹ̀ẹ́ fún ọjọ́ ọdún mélòó láti bá a lè ẹnìkan ló pààyàn ọmọ ẹ ti péré àgbáyé rẹ ti mú sẹ́wọ̀n ẹ̀wọ̀n tí wọ́n ṣe wéwé àjẹwọ̀n ìdájọ́ wà lórí ẹ̀kọ́ kan án tí wọ́n dìfẹ́ẹ̀dì òsì ìdàgbà gbogbo nǹkan ní wọn fún lọ ní wọn kò kàn ní mọ jáde káàkiri wọn. nígbà tó máa dàgbà ọdún ọmọ ẹni tó bá bàbá yóò ẹni ìlẹ̀ ẹlẹ́tọ̀ọ́ níbi èyí lájẹ́ mi téèkì lè kò nídìí ìrìnà nípa ẹ̀rọ̀kàkàkọ̀ ó mọ̀ mọ̀ ní. ṣùgbọ́n àtùkọ̀ tó kéré tí ká máa dàgbà tí ó wà lábẹ́ àkàtà àwọn ìjọba ní ẹ̀wọ̀n tí ó ti àkùrá ní. torí mí náà lẹ́kọ̀ọ́ ti padà dé ní àwọn ọmọ yẹn náà láwọn torí nítorí ìtọ́lọ́. nígbà tó ń ẹ̀sìn òbí ṣeré o ní ẹni bá ṣe gbọ́dọ̀ gbọ́dọ̀ lọ́wọ́ ìran pààyàn wọ́n yẹ kéèyàn mẹ́wàá mẹ́jọ pààyàn pọ̀ gbogbo yẹn ní kíni gbogbo mẹ́wàá yìí ní apààyàn ẹ̀wọ̀n tó tẹ̀lẹ̀ sẹ́yìn ẹ̀sìn ìfànàlà àwọn agbófinró rẹ̀ wọ́n ti ń pa àwọn ara wọn lọ. ẹni bá máa ń múlẹ̀ fún ọ̀kọ́ bẹ́ẹ̀ pa ni òun náà ní ìpín o. ẹ̀sìn òfin ní ìyẹn ṣeré ẹni tó alọ́pàá yẹn wọ́n bá ní kẹ́kọ̀ọ́ alẹ́ òun ti mọ́ dálẹ̀ gbogbo yẹn kẹ́kọ̀ọ́ máa ń para yín lórí ìwé rárá olórí ìwé ẹ̀sìn wọn pẹ́ ẹ̀mí. bákan náà wà òkú làwọn àti wọn kà á ìwà ẹ̀gbọ́n lọ́nà méjì ló fi ń sọ ọ̀nà kíkẹ́ ó ti wà fún olóde dúró dédé kí kílẹ̀ ti sọ làákà ìdúró dúró dédé àlàáfíà ìdí kíni.

kábùrú mẹ́ta lò lẹ́sìn lọ pé gbogbo pẹ́tẹ́ ẹ̀mí tó dà látàrí yín ìwọ ni. ìgbọ́dọ̀ mutí ìgbọ́dọ̀ bá sìgá àwọn àbáàká fáwọn ní tọ́jú làwọn rí ìmọ̀lẹ́ ìṣẹ́lẹ̀ kẹ́lẹ́ yẹn bá sìgá. àwọn oníṣàkóso rẹ̀. ẹ̀yìn ìdájú ń pẹ́ ní tí bá àrí aláfẹ́kùnú àrùn tó sàkù para náà ní gbogbo tó dà ṣe lẹ́tọ̀ fún wa òun ti ṣe tí ò dáa léwọ̀ ẹ̀dá kò nìkan bá mú láàrin ìfá àwọn bá mọ̀ tó wa a ní dúró gbogbo orúkọ tó ń da làákàyè nípa ẹ̀ ẹ̀dí nírò ní ní nǹkan jíjẹ ní wọn mọ torí ẹsẹ wọn sọ làákà yìí ẹlẹ́ẹ̀kẹ́rin wọ ànsáàbì ànsáàbì làwọn gbé sí ní ànsáàbì mẹ́fà ẹ̀bí bẹ́ẹ̀ ni ìdúrà ń dọ̀kọ̀ àbúwáàlà pọ́pátì ẹ̀sìn wa sọ lẹ́yìn ọ̀rẹ́ tó sọ fún ọgbẹ́ mi ó la ọ̀rẹ́ tó dáa tó halal ká fi wá gbogbo tí yóò bàjẹ́ ẹ̀sìn sọ ẹ̀mẹ́jẹ̀ wo ara yìí lọ́rẹ̀ tó dáa ẹ má bẹ̀rù hmm? ẹ má gbọ́wọ́ àgbẹ̀tẹ́lẹ̀ ẹni tó bá mú nǹkan yín lọ́nà tí ò dáa láti fi sọ́kọ́ pátì ẹ̀dẹ́ kí ni ẹ̀gẹ́ lọ́wọ́ ìgé lọ́wọ́ tó ti lè ká lè kí lọ́wọ́ àti nítorí kí ni láti sọ àwọn àbúwáàlì àwọn pọ́pátì wa ẹ̀sìn wa sọ̀rọ̀ náà ẹsọ gbọ ọ̀sẹ̀ tó lè bá ká ìjẹ́lẹ̀ tí ń gbé òfin lẹ̀fẹ́ tó bá ká lu kẹ́yìn tó bá fa lu ẹ̀sìn ẹ̀sìn báyìí fún ẹni tó bá fa lu làákàyè ẹ̀sìn báyìí fún ẹni tó bá fa ẹ̀mí ẹ̀sìn báyìí fún ẹni tó bá fa lu dúkìá tó jẹ́ owó èèyàn lọ́nà tí ó sọ ìjìyà rẹ̀ lé. bákan náà wọ àárọ̀ ọ̀dọ̀ rẹ̀ fọwọ́ akọ ìjọba lọ àti wa ẹ̀sìn náà ẹ̀tọ́ bá pa dúró ọmọdé ọmọ ìyẹn náà tí ò tọ́ yóò díyà torí pé tẹ́sán wa kọ́ ọ̀nà ẹlẹ́ẹ̀karùn-ún ní àárọ̀ àlẹ́ kéè sọ́dún pé ẹ̀rí obìnrin ti ń lọ ní ìjókòó dáadáa oníṣìlẹ̀ ni o tó bá gbọ́ pẹ́rẹ́ tó bojú ẹ̀yìn tó bá gbé ẹjọ́ dáadáa jọ kí ládájọ́ ní kọ́ sí ta ọgbẹ̀rẹ̀ ládàjọ́ pé arábìnrin arábìnrin àbárábìnrin ló ní sílẹ̀ nínú tó yára tó gbé lọ rẹ̀ ẹ́ kí ló rí lórí bàbá kí ni ẹ̀rí èyí ni ẹ̀rí sí adájọ́ lọ rẹ̀ kí ni ẹ̀rí lọ rẹ̀ wọ́n dọ̀ fún lẹ́gbàá yìí. bí ẹ ti ẹ́ ìmọ̀lọ́ ti rí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí torí pé ẹ̀rọ ìgbà pàtó ń sìn yẹn lé ẹ̀fí gàrí láwùjọ tó ẹ̀rí yóò máa sọ̀rọ̀ mo rà àwọn ọmọ ọ̀dọ́ kan ní ìwọ̀n tó sọ̀rọ̀ kan ní mùsàdúrà mi ní ọ̀gbìn mọ̀ wọn ló kà sí ìwà nílẹ̀ ọ̀rọ̀ tó yẹ kí ẹ máa gbọ́ ìjọba tó fún yẹn lọ gbogbo yẹn lọ ilé ẹjọ́ pa sínú ọdún kàmí ọmọbìnrin yẹn àmọ̀tí báyìí wọ́n kì í sọ̀rọ̀ ní. ẹ̀bá ti káṣẹ́ ti fẹ́ẹ̀ fi dùn àwọn èèyàn tó dùn wọn lára. ẹ̀rí wọ́n mọ̀ pé ètò burú ni táwọn ṣe. tí ẹ bá kọ́ tí èèyàn gẹ́gẹ́ mọ̀ kó oṣù tí láwùjọ tó ẹ̀ ẹ̀ sí lágbà láwọn àwùjọ tó dá tó wọn lọ́jọ́ ìdí náà àgàgà ìdí ilé wọn ni pé fóònù ní náà mọ́ àyè wọn sá mọ́ ìwọ́ tó kó bá tó tó bá rẹ̀ èèyàn mẹ́rin kòrókòró báyìí kó tí èdè ká kẹjọ wọn ló ẹ̀yin náà jẹ níyà láti fọ́ kíni láti ẹ̀sìn wá kọ́ àwọn nǹkan wọ̀nyí. ẹni pàtó ló lọ yọ àti ìlà ìṣẹ̀kìlá ìwà ìdùnnú ní ha ẹni gbogbo tí ó bí ìsìkí yẹn bá kẹkẹ jẹ nínú wọn àwọn fàwọn ọ̀dọ́ ìnira ni yẹ́n ti ìgbà láti wọ́n mọ̀ amúkalẹ̀ gbogbo tí ó lè dì síbẹ̀ kí ẹ̀ ti gbà pẹ̀ jẹ́ ẹ̀yẹ káwọn náà kékeré ká gbé nǹkan e yẹn ká gbádà rẹ̀ gbogbo ẹ̀ láti gbádà rẹ̀ fàfi tẹ̀bí nípa àrídì màkà ọ̀gbọ́n wọ́n ní látara pé ní àwọn nǹkan bá gbé pẹ̀lú àwọn nǹkan yìí yìí bá òjò ọ̀rọ̀ làwọn kan àwọn ìlera tó lágbára àti dání ìrìn àtó lágbára àti dání tí ẹ bá fẹ́ bá àwọn nǹkan yìí jẹ́ àtàrà ní láti fi ti àwọn ìlera tó ń fẹ́ gbé tó fẹ́ gbé láwùjọ láti fi ti dání ẹni tó parọ́ ìdílé mọ́ ẹ̀dùn káfúnlẹ́gba ètò àfitì a tó fẹ́ fi kẹ́ni yẹn tó tó bá ń pẹ́ ìkálukú mọ̀ káfún láwùjọ ọmọ pẹ̀lú onígíní onízìnà àbẹ́tọ́ bẹ́ẹ̀ t'i jẹ́ látara tó bẹ́ẹ̀ àáwọ̀ náà sáàtì mú náà láti fi àjẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ìní adúlẹ́mọ́ fi kàn yẹn أني وهذا الحكمة سورة الكفاف أن يقول إليه يجب بيه الكفاف ẹ̀dọ́ bá báyà tó pa pẹ̀lú pẹ́ẹ́lú bẹ́ẹ̀ tó bára ní ara nìyẹn ṣùgbọ́n ní adé máa sọ wéyìn ẹ̀ bẹ́ẹ̀ bọ́ la fẹ́ sí dànù ẹlòmíì bí títí ń gbórí ẹ̀ ìpàyàn tó mẹ́wàá àbí láti wà tóbi sálá kọ̀ọ̀kan tó ti mú káwọn bá mi rẹ̀ láwọn òṣèlú ìjọba ti parí àwọn mẹ́fẹ̀ẹ́ yòókù ìjà sọ ẹ̀mí owó tọ́ rẹ̀ mọ́mú ẹwà wò nira tó pọ̀ tó tán wọn ò ní kábọ́ ìgbọ́n bẹ́ẹ̀ yẹn bá gbọ́ lójú náà ilé tí wọ́n ẹ̀sìn tó lé ìgbọ́n àwọn ṣe jọ́ǹgù kí ni máa ń pè é kẹ́rẹ́sàn mi ẹ́ jọ́ǹgù kìí ìwádìí ẹ̀rì ṣètọ́ ni wọ́n fà yẹn ní ọmọ ìfúlé látẹ̀tẹ̀ etí òye kan fún ọkọ̀ gáàsì ìwé jọ́ǹgù jọ́ǹgù yẹ kọ́ sọ́sọ́ jọ́ǹgù yẹ kọ́ sọ́ jọ́ǹgù injustice. bẹ̀rẹ̀ ẹgbẹ́ tó kọ́ ni ẹ̀ ẹgbẹ́ kọ́ ya fún ẹgbẹ́ mú yẹn tẹ̀lé fáwọn ẹbí títí ìwẹ́wà mi à lẹ́bí tí wọ́n yẹ. báwo ni tó fi ẹ̀sìn lé àwọn ìtumọ̀ ya tó burú jù bẹ́ẹ̀ lọ. fún ya ya ń bẹ́ẹ̀ lóṣù méjì fẹ́yìn ìsìn àbí àwọn ìwé ẹ̀dùn wà lẹ́yìn ṣe o. fáà irú wo ni àwọn ọdún kan ìgbẹ́jú lẹ́yìn lọ́dọ̀ tó lọ yìí lọ́nà kan wà tó kákọ tí àwọn ẹni fà bẹ́ẹ̀ ń kánú ẹni mú ìfún ọ̀ nínú kan tó ń sọ oríṣiríṣi atukula yẹn ti kọ ẹ bẹ mo láti ẹbí yorùbá nínú ebi irú ẹ̀kọ́ lẹlẹ ni ẹ wọlé ah tóbi láti islam yorùbá àwọn ìjọba àbí àwọn eléyìí ẹ̀rọ òjò tó bá ti lórúkọ ẹ̀sìn ẹ̀sìn òfẹ́ kí nira wá ní ẹ̀sìn bẹ́ẹ̀ pàmẹ́kìnì ẹ̀ tó bá lẹ́bi ẹ̀sìn lórí ìṣẹ́ mẹ́rin. ṣùgbọ́n ìfá wọn wà á ṣe àwọn èèyàn mú àwọn agbóhùn náà ní ìta wọn báyìí wọ́n sọ pé kíní fífún kíní kan nìyí ò sí ìjẹ́sẹ̀. bọ̀dọ̀ ìgbọ́dọ̀ ẹ̀sìn lọ́dọ̀ ìgbẹ́gbẹ́ àyè dẹ̀ mú yẹ wọ́n dẹ̀ sá àkúta bá wọ́n ti dá lẹ́sí wàhálà ìkọ̀dẹ̀ ń tẹ̀sọ̀ fún ìtẹ̀sẹ̀ burú. ó yẹ kẹ́kẹ́ bẹ́ẹ̀ ó yẹ kẹ́kẹ́ tó tó burú jù bẹ́ẹ̀ lọ fún wọn wọ́n ti ní wọn. bẹ̀rẹ̀ ẹgbẹ́ ń bẹ̀ ṣẹlẹ̀ ti ṣe ìtẹ̀sẹ̀ sọ rèé o lẹ́sùn rèé o wọ́n ní lẹ́sùn ìlẹ̀gbẹ́ wa. ok àwọn ọlọ́pàá báwọn yẹn pa káàkiri ibò náà ti rí yìí o. ok káàkó ló bẹ̀rẹ̀ òfin táyé tẹ́lẹ̀ wọn lónìí ibò náà ti rí bọ̀dẹ́ẹ̀dì justify ẹ máa mú lẹ́yìn pé ìdájọ́ ìfẹ́gẹ́ lọ́wọ́ ẹni bó òfin wo ni wẹ́ẹ̀sì wọn nàbí àwọn wà á mú tí wọn ìlígé lọ́wọ́ ń bà pa pátápátá wọn sì pé kódà ní jẹ́ pé ní tó fẹ́ mú kò tí ì rí mú ó kẹ̀tọ́ bá kò yẹn ni wọ́n ti wá táyà lọ́wọ́ ẹ̀sìn tó sì ní ká gbé lọ́wọ́ kò ní bẹ́ẹ̀ ká gbé kí ló tún délẹ̀ kí ni mìkìdáàrú kí ni nǹkan tó gbé wọ́n tẹ́ bá bèrè lè ṣe ọ̀tà ìlọ́rọ̀ o ìgbẹ́gbẹ́ tí ì ṣe ti fẹ́ wọ́n lè torí omi ìyẹ́lẹ̀ lé gidi wọ́n lè fi fún ẹ̀sùn tá a ní mẹ́jẹ lọ́wọ́ kẹ òmò ní torí omi yìí kẹ́bi ẹ́ lẹ́nu ìbò ló ti gbé kí ló ti dé mẹ́ lẹ́yìn olómú gbogbo ẹ̀lẹ́ sí kọ̀ǹsídà gbogbo tó wà jẹ́ ìnira tí ó da gbogbo àwùjọ lè fi wá àfọ́yì gbogbo àwọn òfin yẹn lẹ̀ ṣùgbọ́n ìlú rò pé ẹ̀sìn kẹ́ ìnira wà ń bẹ̀ lábàrá ká sọ́jọ́ ọmọdé àbí wa ẹ̀rí ẹni àìmúra tí olùdáàbò ní irú kí nìkan tí wọ́n láyé sí lásìkò orúkọ máa obìnrin tó tàbí òun ìnira bí àbí ìwé láti fi àkọ́ ìdí ìnira tó lágbára kí kálukú wọn sí àyálẹ̀ èyí ló nira jù ẹ sọ̀rọ̀ ìyẹn ni ìtọ́nù ni ẹ̀dá ẹ̀rọ àti kí ni bàbá jẹ́ fún àwùjọ tòtí ẹ̀ ti bá gbó wa kéde pé nira lọ gbẹgbẹ ó dàbí ẹgbẹ́ yẹn ti yàrá sáré ìnira ó ní ìyàrá díẹ̀ láti fi kí lórí kíni tó jẹ́ nira gbogbogbò tó dáwùjọ ló mo ti gbé wa bẹ́ẹ̀. yẹn lọ tó ní yunifásitì dọ́là lọ́dọ̀ hàn lè èrìtì káàdì dọ́là lọ́dọ̀ àtà ẹni àti nira gbogbogbò àti dànù táwọn ìnira díẹ̀ kàtí ó tẹ̀lé individual àbí ẹni tí tí ń káyọ̀ kẹpa ń sùpá lórí ìnira mẹ́ òun nìkan tó gbọ́dọ̀ láti lẹ̀ èyàn mẹ́rin ló máa ń rìn aráta rẹ̀ ó gba àwùjọ mi wọn áàbò ìṣèkìmọ́tì nítorí ìdí áàbò ìṣèkìmọ́tì nítorí ìdí ṣúrẹ́ àtìkọ́ wàkọ́kùnrin ìwọ̀sán nítorí ìdí ìdẹ́fin ní ẹbí tó fi ń lẹ̀ tẹ̀síwá pààyàn tó mọ̀ náà pàápàá wàkọ́kùnrin ìwọ̀sán àtẹ̀tẹ̀nù ọ̀sẹ̀ tó mọ́ ànábi ni máa ń bá dàgbà bí ìyàwó ẹni tó bá séjì ẹ̀sìn ẹ̀ kí ni ká ẹgbẹ́ mú ẹ̀pa. nínú tó lè pa àìnira tí ó fi bá àbùkùnrin pọ̀ ẹ̀rí ìnira ni. ó lè máa sọ fáyọ̀ pé kò sẹ́ni bẹ́ẹ̀ èmi náà ti ṣe mo ka ìròyìn kan lé ní náà ẹgbẹ́ àánú rẹ̀ pé àwọn pásítọ̀ gbáǹkọ́bù márùn-ún tó lé pépìlẹ̀ wọn mùsùlùmí ni wọ́n lọ́dẹ̀ tó lórúkọ jẹ́bẹ̀rẹ̀ lọ́wọ́ yẹn kí ni wọ́n tọ́kọ̀ àtìláàmù ẹ̀yìn kò sí nǹkan bẹ́ẹ̀ kọ́nà yẹn gẹ́rẹ́ tó máa gbé yẹn kó sábẹ́ wọn ìgbà tó ń lọ tó tọ́lọ́ kó yẹn tó máa fẹ́ tó kú lẹ̀ tí ò sí dùn lára ẹ má bọ̀ ibi lọ́nà ìnira ní ìyẹn ló fà á ní òfin ẹ̀sìn pé ẹni tó bá ti kéèjì ẹ̀sìn ẹ̀ka ẹ̀sìn ní tẹ́tẹ́ nílò òfin ẹ̀sìn ní ìdájọ́ rẹ̀ nígbìrì pàtàkì nínú àwọn nǹkan márùn-ún ta ní ìsìn wa sọ èwo nìyẹn kọ́ èwo làwọn ìsìn yẹn kọ́ ẹgbẹ́ mi ni. àfikọ́ ẹ̀sìn ni wọ́n ní ìyá àtàkọ́ bákan náà ẹ̀tọ́ báyẹn kápá abùfẹ́ ní àwọn èèyàn kò ní. wọ́n adìyẹ ẹ̀tọ́ tí ń jẹ ẹ̀pá kábù tọ́sí wà sórí hadu zina wọ́n ṣe hadu zina ìjìyà àbùmẹ́ bóyá tẹni tí ó ti jẹ abilékọ ní tọkùn lẹ́gbẹ̀ ọgọ́rùn ẹni tó ti yẹ abilékọ ní pẹ́ẹ́tì kò pa wà lọ́pọ̀ abẹ́tó parọ́ ọ̀dùnmọ́ mẹ́yẹn tọkùn lẹ́gbẹ̀ arẹ́lò èsì ẹni sì yá náà fámìlì àárọ̀ ni láti fi kọ́kí ni láti fi sọ̀rọ̀ àyà ìjọmọ ni ìjọmọ láàbí àwọn èèyàn jọmọ ẹni tí wọ́n ń dìbò pa ẹni tí wọ́n ń kọ́kẹ́ báyé ìnira tó jẹ́ màbí ìnira kọ́ ṣùgbọ́n ìnira àkàkùnrin tí ń dùbì dànù bọ̀tù tá a bá fi irú wọn lẹ̀ kí ni wọ́n bàjẹ́ ìnira wo lápàdà jáde lára wọn ìnira gbogbogbò wọ́n tún lè hajj sórò bẹ̀rẹ̀ kárọ̀. bákan náà ìyá péye bá mu sí bẹ́sẹ̀ délẹ̀ ṣébítọ́ lè ṣòkò láti fi sọ́lá káyì nínú nǹkan bá fi yàtọ̀ sẹ́nu kó nù nìkéni nìkéni làákàyè àwọn àfọ onílógà tọ́ba ní mọ́n àmọ́ ló mọ́n lèlè áàtì fún àlẹ́ áàtì àmọ́ ló mọ́n lè gẹ́rẹ́ áàtì táwọn afọ onílé ọba ní àlàáfíà ìtàlẹ́gbà lérò ṣe ń yẹ rẹ̀ ẹ̀bá àwọn ilé ìlú máa ní living and non living people àwọn náwó ìtọ́jú wọn báwọn tó bá ní àlàáfíà onínáwó ìtọ́jú èèyàn lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà ọdọ̀ ọ̀gbẹ́ èèyàn lẹ́gbà lérò bàbá ẹ̀rọ àtìlẹ̀ ìtàlẹ́ àwọn èèyàn kú tó bá ti yàtọ̀ sí àjá ni wọn lérò àtìlẹ̀ ntọ́nà wa fi sànú ọmọ ènìyàn tó fi yàtọ̀ sẹ́nu kó kó wa lọ́wọ́ gbàjẹ́ à ó yẹ kó mọ ìyá kó wa fẹ́ yẹ kó yẹ ìkànnì àwọn akọni ìṣiṣẹ́ ní bọ́ọ̀lù lápúrọ́tà ìkúntàtàtà kẹta yẹsẹ àárín ìdùnnú ní mẹ́rin àkọlù kẹta yẹsẹ àárín ìdùnnú ní mẹ́rin àkọlù ó ní ìṣiṣẹ́ ní bọ́ọ̀lù sábọ̀ jìnnà sọ́tún. nǹkan sàpàtà tó bá jẹ́ èyàn bí ẹ̀tọ́ pátá nìyàn ọmọkùnrin bí ṣàtọ́ka ọkùnrin náà níbi àbá ní ìwọ́lọ́kùnrin lọ́kùnrin na ọkùnrin ẹ̀fọ́ tó yàtọ̀ pé ìjọkùnrin yẹn ẹni tó bá gbìyàn gidi jìnà sọ́tí torí pé kéèkà yẹ ààrẹ ìjùnà ẹni mẹ́rin tó nàkà ara ìyá èyí ó jáde lé yóò wà tó dáadáa yóò ti mọ̀ kí ló rọ́ọ̀lù tálọ́kùn kan ní lọ́pọ̀lọ́ òun náà ní ìfún ara rẹ̀ ó lọ fi ṣe nǹkan ó sì ń ti fi wèrè bọ̀ ẹ̀sìn òfẹ́ yìí tó bá bá ní ẹni tó ń ju tẹ̀ ẹ̀sìn fún ara rẹ̀ ló fi mú àwọn èèyàn láti ìwé yẹn lẹ ẹ̀sìn òfẹ́ kí irú ìnira ẹ̀kọ́ aláwùjọ tó lákẹ́ ẹ̀ bá dàrú ọmọ ẹni mọ́ wúlò ó lè ọmọ ẹni mọ́ gbádùn ìyàwó ẹni mọ́ gbádùn ìyàtọ̀ àjẹjọ́ mi ni mo ti mọ ìnira tó jẹ́ bàbí ìnira fún bọ́tà bá túnlẹ̀ ìnira tó gbé àwùjọ lè lè ní lójú bẹ́ẹ̀ lọ. ẹni bá mo ti ó lè mú ìṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù tó lọ mú nǹkan bẹ́ẹ̀ àbí ẹni bàbá yẹn bá mo ti tán gbogbo gíláàsì fún mọ́fọ́ kàdé oríṣi dé kíni ó ti dàrú ó lé àdìpọ̀ tẹ́sán tó bẹ̀rẹ̀ wáyé. wèrè ti ní àìjí àdẹ́bí ní ọ̀tọ̀ àjọkọ́ láwọn fún ní sáà wèrè palimọ̀jùlúnú àtàyè fi ojú kò mọ ní láìpẹ́ tó ṣe kọmọdé àgbà sọ̀rọ̀ rẹ̀ di fún ṣiṣẹ́ àwọn anúgbé kọ́lá mú fún òun torí pé lẹ́sẹ̀ ni onílọ́gbọ́ ara rẹ̀ fa ìsinà bákan náà wọ́n sórí àkọ́tù òfin pípa rẹ̀ pa bákan náà la ṣe lófin ẹbí ọwọ́ yẹn tó bá jáde tí la fi yẹn nítorí kí ni yẹn ṣùgbọ́n yá sábìlì gbogbo àwọn nǹkan tí àwọn ìmọ̀ rí pé eh, eléyìí wá lébà eléyìí lébà fáǹfààní wá ni torí pé ẹ̀sìn ní kò sí nira kábà fún nira kalẹ̀ àwọn ilé ìfẹ́ sí nira kàwùjọ ìyàbá bẹ́ẹ̀ tí wọ́n èké sí nira sọ́kàtà wá pé ní nira fún ara tí wọ́n ní sáàbà ṣe é tí wọ́n ṣe yóò bá àwùjọ jẹ́. lélẹ́yìn tó ṣe pàtàkì kí a mọ ìdí tí ẹ̀sìn fi ń dé àwọn òfin lẹ̀ ẹ̀rọ àlùfẹ́ sọlọ́ òfin tó lé òfin tó ṣe kíní kan mẹ́jọ òfin rọrùn ọlọ́run ní kó fi kan lẹ̀ fún wa àbúkẹ́lẹ́ pé òfin rọrùn yóò jẹ fún wa yóò méjì ó fẹ́ kí ìjọba ìjọba ni ọgbà yóò rọrùn ni ká má ba yẹ wí là nílò gbogbo ẹni tó bá ti fara nìyẹn lọ́nà kan sí kejì ẹ̀rí á gbìyànjú láti gbé ìnira rẹ̀ kúrò kúrò àwọn ẹgbẹ́ nǹkan tí ó fà nira fún ní nù. ṣùgbọ́n tó bá ní lára kò ní gé ìnira gbogbogbò ló jẹ tiẹ̀ láti fi tún àwùjọ ṣe. eléyìí tí ẹsìn wa fi wá fi fẹ́ǹdì wá fi fẹ́ǹdì àwọn nǹkan márùn-ún alákọ̀ọ́kọ́ ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì ẹ̀mí ẹlẹ́ẹ̀kẹta làákàyè ẹlẹ́ẹ̀kẹrin ẹ́ ìjọba ọlọ́àbí ẹlẹ́ẹ̀karùn property ọmọara àwọn ẹ̀jẹ̀ ìṣẹ̀lẹ̀ o babalu tó gbóyà ẹlẹ́ẹ̀kẹrin tí ó bá ti fa olé tó ẹ̀wọ̀n kílẹ̀ tó wà tó bá ìlú ẹ̀rí pé títí dáwùjọ wa àwọn ọ̀tẹ̀ ilé ìsìn lé pàápàá jùlọ tẹ̀sí táwọn afẹ́sí bá wá dúró lálẹ́ ẹ̀kọ́ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ èwo ló mú yín tó mú wá àrùn ìfìkì ìfìdí ẹ̀kọ́ ọmọ lórí sókè aláàtúndé ti kọjú nǹkan tó wọn ló jẹ ẹni bá ti ń ṣe ìtò ìkan nínú nǹkan mára àrùn ètò bẹ́ẹ̀ ká mójú tó ní ó bẹ́ẹ̀ ká yẹn ṣẹ́ẹ̀tì mọ́gẹ́gẹ́ òṣùmá ti bẹ́ẹ̀ ká ṣe bákúbákú ẹnìkẹ́ alágbára kẹ́míkà òfin òun ẹ̀kọ́ tá a mọ̀ ṣe tiẹ̀ lọ ẹ̀fílẹ̀ ẹ̀ka alágbára amẹ́lò ó dàbọ̀ tó kíni ó máa tètè ẹ lọ ìwọ́n náà máa wí tẹ ẹ lọ lábẹ́ ẹ̀sìn olè tó dáhùn ẹ̀sìn tí ò bá yẹ kí kò lè nítorí yóò mọ̀ ìkẹ́lù gbọ́mọ̀ wà lò wáyé o tí èsì olè tó dáhùn kẹ́lù máa tètè ẹ̀ kò dira wọn lọ́wọ́ bẹ́ẹ̀ ni àwọn nǹkan tó ń dìbẹ́ẹ̀dì kò lè gbà láyé lẹ́yìn kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ìlànà tí ní tó bẹ́ kó fílẹ̀ sí kẹ́nìkan ló dé babalá rẹ̀ ní kò lé tó máa nígbà tó máa ṣe ẹ̀kọ́ jẹ́ wúnú léyìí àbí ẹ̀jẹ̀ gbogbo ẹ̀jẹ̀ sáté ẹ̀yìn tí ó ní mo ṣe tó wù ǹjẹ́ nǹkan ò lòdù bá agbọ́dọ̀ dìfẹ́ǹdì ẹ̀sìn fi ṣeré láti ẹni tó bá ń gbé bídí àwa àwọn oṣù ìyọ̀nà tó wá ń bẹ ìdá mi ti fẹ́ lè bá àwọn fẹ́ bàjẹ́ pátápátá yóò di kíni yóò di jà ẹlẹ́mìí lè mọ̀ ọ́kọ́ ẹ̀yẹ kẹ́sì mọ̀ ìdìbò yẹ kí ẹ̀yẹ kíjì adé wa nílẹ̀ ta àwọn ẹgbẹ́ mi yẹ pé tí ò tiẹ̀ tán náà ń jà sí ńkọ́ àwọn kan ṣe pàtàkì ká gbọ́ yé dáadáa kọ́lọ́ bá fún àwọn àwọn àlá tí ó ṣàlọ́ àkóso àlékún àgbọ́yé fún wa àkórí ọ̀rọ̀ lórí àdéhùn ni àbí lórí nǹkan tá alẹ́ sùn á sọ̀rọ̀ ẹni pé gbogbo ọ̀nà tẹ́sùn bá ti sọ kódà báwa ni pé ìnira kan wà ń bẹ kí ni ó jẹ àǹfààní ló jẹ fún gbogbogbò lè jẹ́ ìnira ọlọ́dọọdún ẹni ní ẹni ọba bá tó gbé ìrọ̀ dáadáa kò tún ní jẹ́ ìnira fún àtẹ́gbà rẹ̀ ní kí ni níbi ìwà tí ó wù tí ó dà wọ́n mọ́ wa. وصلى الله وسلم على نبينا محمد وعلى اله